wá bá everybody báyìí ní kúrì ní o òní ti wá lè kọjá nọ́mà kúrì mi ha nǹkan ti lè kúrì mi ilé yóò kọ̀ dùpẹ́ wa kúrì mi wọ́n ṣe kí wẹ́rọ mọ̀ ó sì fẹ́ máa jọ wẹ́dì ìdánlójú níta ló ń ṣe kó mọ́ a lot is happening in this country we are tired of this country already are you not tired people are not flying anyhow before you know it ẹjọ ń bẹ bẹ̀rẹ̀ yọ sí bọ́dà UK lẹ àdóhùn àwọn ọ̀gbẹ́ náà wọ́n wá ti di Dubai wọ́n wá ti di UK lẹ everybody is going ẹ̀yà tó wẹ̀ ẹ̀ tó máa fi ìjà kó fọ́ọ̀tì lẹ ìjà ẹjọ́ máa gbé wá nígbà tí wọ́n wà ìjà ẹjọ́ máa gbé wá this hardship is too you know there is a way you there is a level in which you be pro eh and mosquitoes be ignored àwọn ẹ̀fọn kò fi ẹlẹ́gbẹ̀ẹ́ wọ ẹ̀dùn wọn and who are Do you know that there's a level you be broke, ladies and gentlemen? Eh? You'll be, go, you'll be checking your previous credit alert. Wàá mọ̀ wá kí mo fi owó ìlà. Báwo mo ṣe ná ná báwo mo ṣe ná báwo mo ìnákúnà mi ti pọ̀ jù. Ah! Ìjà tí ó ti dé lẹ́kùn yẹn là. Ìjà tí wọ́n wọ́n pa ìbáwọn èèyàn. This one is very active level. ever, water ever Nigeria, flood ever for this country. Ìgbà tó súnmọ́ rọrùn fúnra rẹ̀ ló lọ. Ìgbà tó dé kò kó pé à àwọn olóṣì òkè rí tó ń wò. Àgbọ̀sí ìgbà tó omi yẹn pọ̀ ẹ̀rú tẹ̀ ń pẹ̀ kó má jẹ́ pé ìgbà tó bá ń kíra wa orí èmi lọ́dọ̀ wọn kíra wa. Àtẹ̀kárọ̀ ń bẹ yẹn kárọ̀ kó wá ìyàn lọ́wọ́ olómi yẹn wá ń gbé yín lọ báyìí à. Ọ̀nà àjá ni ọmọ ajá à kẹrì ọmọ ìgbà tó mi bá wọ́n yàwó yàwó wọn yàrá ẹ̀ ló máa mọ̀ tó wà náà wà. àdéhùn àdéhùn olú yìí náà this program don be looking at this body and as you go there is no there in which we pray and pray for for over two hours before inside God's son ladies and gentlemen for one hour and I was unable to find my shadow my shadow went to hide under the shade and start calling my name remote one one one one wà èmi lọ́ndẹ̀ náírà tí wọ́n náà bá lọ́ndẹ̀ náírà ìdíkà àgbàgbọ́ ká lè fi gbé bọ́ọ̀sì. There was a day I saw my statue eh, crossing to the other side of the road and general people start started going on bike. Only the ìmọ̀ tó yẹ bá nílé ìyá yẹn pọ̀ òun yẹn pọ̀ ẹ̀ẹ́dù ìyá yẹn yọ ìyàwó ọ̀pọ̀ ní kí ẹ̀ máa gbé yàn ọ̀pọ̀ ní kí ẹ̀ máa gbé ìdàdà ọ̀pọ̀ ní kí yàn hàn gbólóhùn òjẹ́ mọ́ wọ́n mo ti jẹ́ gbogbo ètò. I suffer to the extent ladies and gentlemen ṣé èmi náà wọ̀nyí ẹ wò mí dáadáa ìbàdàn kí ni so ilẹ̀ jẹ lánàá ilẹ̀ ìjókòó amẹ́lẹ̀ ọ̀fíìkò dà ìbàdàn people don't cause àkíńṣe pé a máa ń bèrè léèrè ní sóòfẹ́ sórí tó mọ̀ sí èrè thank you ladies and gentlemen God bless you ah the we not see forward to again o. no I was I was somewhere people were talking. They say, My father taught me how to swim at the age of seven. My father taught me how to, uh, to, to drive at the age of 11. For me, I'm proud of what my father taught me. My father taught me how to change from generator to never without the TV going off. How many of you have done that before? I mean, Lord, yeah. Òkú ọmọ àlè. <laughs> Ah! My father love your father living on the put your to together for your father. Ah, fathers of those days. My father, if your father happens to be a rich man and your father is coming home, your father will announce his arrival. He will just press the pin, pin, pin. Everybody, ah, daddy, TJ. But if your father is not rich, he will still announce his arrival from the foot mat. Ta ló wà ní <laughs> Then, now, this other days you be on the darkness side with your dad, you eat can now I was reading some days ago my mother just walk to me and she picked a fork and she take meat ẹjọ tó lọ lọ́yìn lónìí wà nípa ẹgbẹ́ olólùgẹ́ dájú ìgbẹ́ lọ́wọ́ lókè tó o dẹ̀ sí mọ́ṣúárì so your father will be eating in the living room now and daddy can I take but as is a way your father will talk to you you want to die I felt like I was not in the living room my father said ah mami pass the remote no way pass the hunger o ṣe àyíkọ pass gbogbo wa yìí remote in the Comori Pass. Ladies and gentlemen, my name is Dr. Smile. God bless you.